Àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mù dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológin nídé o èkúté yẹra Àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o. bó bá fẹ́ mú rí bọ́ gbórí sá bó bá fẹ́ dẹni gíga faraṣẹ́ kó má ṣàyàgbá. àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o obìnrin bímọ tẹkùn yóò wulẹ̀ jẹ́ ní tẹ́bọ́ra ń bá jẹun àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mọ dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológin ní dé o èkúté yẹra àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o bá fẹ́ mú rí wọ́n gbórí sá bó bá fẹ́ dẹni gíga faraṣe kó má ṣàyà gbangba kó má dẹni yẹn bọ́ra ń bàjẹ́ ń àṣà bí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o obìnrin bí ikú ó obìnrin bí àrùn ó lálẹ́ o kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ajá tó dúró de àmọ̀tẹ́kùn yóò wulẹ̀ dẹ́ni tẹ́ bọ́ra mú bá jẹun àṣà bí àfẹ́. bàjá jọ jẹ́ kí sáré tọ́ kínní kò yẹ ọkọ̀ ti fún mi ní nǹkan mu jù <laughs> ó ti ń ro mímọ́ gbogbo bọ́ọ̀lù méjèèjì ló ń ro mímọ́ gbogbo ara ẹ̀ sáré tọ́. my love ah that is my love. <laughs> Oh my God, in fact, I enjoy myself to do. Oh my love. ó lè Good now. Tí bá lọ gbọ́n. Kiss me baby. Kiss me baby. Jọ́ pẹ̀lú òṣì ọ̀sán. Ta ló rọ ẹ wá? Ẹ ò try gan o, gbìyànjú gan o. Aṣẹ́wó nìwọ, jàgùdà lèmi. Ewọ́ ọdẹ ní. <laughs> Aṣẹ́wó ògùdọ̀ já olè lólè. Ẹ́ẹ̀ ló fi sí ìwọ. <laughs> ìtàn tó pọ́n yìí náà ni tó fẹ́ kó bá mi tó fẹ́ kó bá fòun kí ló dé mo ṣe tèmi fẹ́ kí fóònù náà tún ṣe tiẹ̀ ni. ṣòdìrí ta ló rán ẹ ta ló rán ẹ níbo ló fi sí. ẹ ṣọ́ọ̀bù rọra gbọ̀n rọra gbọ̀n okùn ayẹ ló wà rọra gbọ̀n rọra gbọ̀n jọ kílò mélòó ló lè gbé. àti ìgbà yẹn máa bílò orí ẹ̀ rẹ̀ tó bá tó gbọ̀n tó máa bẹ́ẹ̀ ni kó bá mi sọ kílò mélòó ló lè gbé. kílò ráìsì àbí tẹ̀wà. kílò pọ̀ mọ́ ni. mo ní yóò dọ́là mélòó ló lè gbé bá mi sọ pé kílò ẹja bẹ̀rẹ̀ ṣọ́ọ̀tì gbọ́rí kílò oníhun kọ́mọ́ tó fẹ́ sọ ni. Mm. ìta bá ìta sùn ẹnu ní ìta gógó ò sùn

síkúrìtì mo wá sẹ̀rí ẹ̀kọ́ àwọn ẹ̀sẹ̀ tó rọ̀ wo bí ẹ̀sẹ̀ náà ti rọ̀ òun wá sàárọ̀ fún mi o àwọn tó dẹ̀ wà ní ẹ̀wọ̀n mọ̀ pé mo wà ní fínísì olúwa sàárọ̀ fún mi. Caraca, podia, olha ele, vamos ver. duplos hello hello hello. Intercept, intercept, move that move. And where is that woman? She, she, she just passed it. Yes. パスパス assistance yìí. assistance èwo bẹ́ẹ̀. bóyá kìtì ẹ̀yẹ́ ní iṣẹ́ tí mo lè ṣe yín ìgbà tẹ̀sẹ̀ lè fi assist mi. kò síṣẹ́ tẹ lè ṣe ń bì tówó kọ́mi tẹ̀ ń wé tábà tí ìfẹ́ gbàyàn agbóbìnrin. kí ló dé ah, ah. màá sọ fún sẹ́kẹ̀ engineer mi Adélékè ó mọ̀ jẹ́ kó help. aṣọ. aṣọ. hey hey mistake got you down. drop your gun. kojú èmi àṣàbí àfẹ ìjẹwẹ fún ara mi. Move! Move! Move! Move! ṣògbó wa two point five yẹn bàbá mi. in fact ó mad gan. ọmọ benefit ẹ rò bọ́ wọn nìkan lọ́wọ́ ń jẹ owó bẹ́ẹ̀ tàjà gan san owó wọlé. àwo gba benefit wọ nǹkan táwa mọ̀ sí làwọn ṣe. yétọ́ sẹ́yìn kọ̀ọ̀kan mi kí ló ń ṣẹlẹ̀ rẹ̀ owó ni kókó o. babe owó yẹn gangan ló lè ṣe how far paro ta ní lálẹ́ yẹn náà. ó kéré gan ó kéré ní máa fi ní ó ti burúkú tó máa ń fi ní. agree to you now. ee gbẹ́dọ̀ mi you Oh, I want like to see with you, but uh, mo pe space ti kún. Space ti kún. That's one thing. Bro. Yeah, Baba. Say. Yeah. Uh oh, eh, eh, sorry, ẹ má, ẹ má bínú sí you see? Ẹ má bínú sí mi, so sorry. Uh, ẹ má it's nice one but ẹ má rí mi bí ọmọ tálákà hmm, it's nice you see but uh, <laughs> ṣe rí ilé ayé ó kéré gan-an kájọ máa ń múlò ní wẹ́rẹ́wẹ́rẹ́ olùmọ̀ wo mi roro o mọ̀ wò mí roro o mọ̀ <laughs> wò mí roro mi tọ́ bá jí gòlù o èèyàn bá wo ibi tí ilé ayé ń bá ìyẹn dáre pé má wo mí roro gángan ni o má wo mí roro má wo. Àṣàbí. scorpion. Àṣàbí. scorpion. ọ̀pọ̀ wàlúùyẹ lóde wàlúùyẹ òwò ẹbí tí àṣàbí lásàkà jẹrẹ kó fojú iṣẹ́ wọ̀bọ ṣọ̀bọ tiẹ̀ òkúkú tọrọ jẹ torí pé àgbẹ̀dẹ òdédé kọlà sí ní lára yìí ni ló fojú alágbẹ̀dẹ rí báwo ló ṣiṣẹ́ àṣàbí. scorpion iná kí o náà wọn fáwọ ọrùn ìjímèrè o ẹdùnbẹdùn ṣe ni. <laughs> ẹ̀rí pa mí ní. scorpion. ṣó fẹ́ gbọ́. ṣọmọ pé tí yóò bá tó kí ló ló máa ṣe. ọ̀nà máa di ẹran nídìí. ó máa di ẹran nídìí. lílọ tí mo lọ́njọ́ yẹ mo lọ nítorí ayé títí ẹ̀yìn. <laughs> ẹni pa mí nìyẹn ẹyà mi. Mm-hmm. scorpion. o bẹ gbọ́. wà pẹ̀lú ẹ. ìjà ò dédé jà níjà. Mm-hmm. Àṣàbí. yes darling. wàá wọ ẹ ṣe ikú tó pa tó dá ní mm-hmm. wọn pọn lọmọ ilé wọn fún yẹn ní ẹyà àṣà wa. Ah. <laughs> Àṣàbí fẹ́ kó yẹ kó ní mo sùn lọ́nà agodo mo hmm? àti mo jáde nínú agodo eh? ẹ̀sìn fokutu pa kutu pa. ẹ̀sìn ìdòdó. olùgbé wa bí. Ah, ah, wọ́n ló wò fi yẹn dẹ̀ ẹ̀ má bàa rí ẹ̀ pálẹ̀ mi ò kọ́ padà ah, mi máa kọ jọ́ǹtì mi. àánú ya wá ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àṣàbí ṣàdọ́là. yóò fi ilẹ̀ láti tọ́ lómi sí. ọmọ mi yí rè é. Àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mù dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológin ní dé o èkúté yẹra Àṣàbí àfẹ̀jẹ̀. ǹlẹ́ o arábìnrin. kí ló wá débi. bàbá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ jẹ́ ǹjẹ́ wàá rà mí fún yín bàbá ògbólógbò aṣẹ́wó pọ́ńbélé òru ni mí mo ti wá fa fa fa fa fa ìrìn fa bàbá mo ti jọ́ jọ́ jọ́ jọ́ mi ìrìn jọ́ ah, kódà mo ṣe débi báyìí ò tiẹ̀ yé mi èmi àtọmọkùnrin olórí burúkú kan lájọ jáde àbí mo ṣe bára mi dìkọ̀ orí ìtàkò yé mi bàbá ẹ̀dá ọ̀pẹ ṣàánú mi. Ah, ah, wọ́n bá ń sọ ẹ̀mí gbọ́. ìwọ náà wo ibi tó bá rẹ̀ ibi tó bá rẹ̀ igbó kìjikìji ni igbá ẹ̀wọ̀ lọ́wọ́ yìí. kí ló wá fẹ́ ṣe fún ọ bàbá gbogbo àánú tí bá ń bẹ ní ìkápá yín gbogbo kí tó bá ń bẹ ní ìkápá yín dákun bàbá ẹ ṣe fún mi mo fẹ́ kí èmi náà jẹyàn mo èmi náà fẹ́ là lórí ilẹ̀ àlàyé mo fẹ́ bá àwọn aládé jẹun gbogbo tẹ́gbẹ́ mi ṣe rọrùn mi náà fẹ́ ṣe tèmi náà ní rọrùn ní bàbá ẹ jẹ ẹ̀rọ mi lọ́rùn ẹ̀rọ mi lọ́wọ́ ẹ ṣàánú mi. ọ̀dà mm, ọ̀yà mo wẹ̀ wá ìbà ó ìbà ìbà ó ìbà ìbà ìbà ìbẹ̀yìn ìyá mi òṣùmọ̀nìkà apanìwàgún olókìkí òru bá a bá fẹ́ mọ lójú àrínà èyí tá a bá fẹ́ lójú bàbá níwò. Ah! ipá tí mo rí lọ́wọ́ rẹ̀ yìí ègbèje ipá tí mo rí lọ́wọ́ rẹ̀ èwo dágbòde olórí olùwò láì jalè rẹ̀ <laughs> òòlè láòlè lú o. bàbá kí ni jẹ́ Olùdágbèdé? ọmọ mi Olùdágbèdé olórí olè bọ́ ọba jalè òòlù ńlá rí tèkó. bàbá wọn tẹ́ wá sọ fún mi nísìnyí wípé kí n ré jalè kí n di ọmọkólóró kígbe. bẹ́ẹ̀ kò sì sẹ́nì kankan tí ó yọ ọmọ nítorí pé kádàrá rẹ̀ lọ́rọ̀. bó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá mi máa wọlé ẹgbẹ́ o máa wọlé ẹ máa bọ máa rà o. ibi awilade yìí o yorùbá yorùbá yorùbá wọn jà yọ ọjà o wọn jẹ orí ọba o tó o ti bá fọkàn lọba o. Ah, ajé mo pè ajé mo pè ajé mo pè ẹ̀yin ọ̀yá mi ò sòmọ̀nìgá panimọ́ àgún olókìkí òru mo tún dé o ẹ mọ̀ pé tèbí ní ìsìn náà mo kú òǹbì mo fẹ́ ràn lọ́wọ́ yín ni o mo fẹ́ kẹ́ ẹ wá ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ jáde sí mi mo fẹ́ kẹ́ ẹ fojú kàn mí kájọ fojú rinjú bá a ṣe fojú rinjú ajé mo pè ajé ajé olókun o. <laughs> ẹ ṣeun ẹ ṣeun ojú òní tì í mọ̀mọ̀ tún dé bí mo ṣe dé mo fẹ́ràn lọ́wọ́ yín ni o bẹ́ẹ̀ ṣe máa ń ràn mí lọ́wọ́ tó ń tùbà tó ń tùṣẹ́ táboyún lé ń bí wẹ́rẹ́ tágàn ń tọwọ́ àlàbòsùn mo tún dé o mo fẹ́ ká ẹ ràn mí lọ́wọ́ lọ́wọ́ arábìnrin lórí arábìnrin yìí mo fẹ́ ká ẹ ràn mí lọ́wọ́ lórí arábìnrin yìí gbogbo tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi mo fẹ́ kẹ́ ẹ mọ́ bá ń ṣe fún ojú òní tìyín tí mo wá fún o. <laughs> ọ̀kàrẹ̀ àwòrè tí wá ń jẹ fẹ́ yẹre ìtàn wá wì í iṣẹ́ tó le ni èmi nìkan ò ní lè dá ṣe. ẹ má jẹ́ olè. àfi kí n sì pe ìràwọ̀ olúbodè n ò ní lè dá ṣe. ẹ ẹ bọ́ bá ṣe pé bó ṣe rí náà nù. Eh, a jẹ́ pé ká fi ọ̀rọ̀ tó wé òsì ká fòsì wé ọ̀tún lọ́wọ́ fi mọ́ eh, ọ̀dọ̀wọ́ yín. ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí. ìràwọ̀ olúbodè ìràwọ̀ olúbodè ìràwọ̀ olúbodè. ìránṣẹ́ ajé èwo la tún rí gbà o. mo ń jí ọ ọkàrè ò ní bínú sí mi gbogbo ìgbà tí iṣẹ́ bá yọjú mo gbọ́dọ̀ mọ pè ọ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún mi ìránṣẹ́bìnrin yìí ni wọ́n mú wá ni wọ́n ní ká ràn lọ́wọ́ ká ro lágbára mo ní ìwò lè dá sí àfi kí n pera wọn ìdúgbòdì ìdí ọ̀rọ̀ rèé tí mo fi pè ọ́. àti ran ọmọ aráyé lọ́wọ́ òṣòro ṣùgbọ́n àfibi làwọn máa dárí oorun. Hmm. ìràwọ̀ olúbodè ò ní bínú ni mo fi elédùwà mo fi bì ọ́ ẹ jẹ́ ká ṣe é bí wọ́n ṣe ní ká ṣe é kó lè bá bí wọ́n ṣe fẹ́ kó rí. ẹ ṣeun ẹ ṣeun a ní fibi sùn ẹ ṣeun. ó dáa o tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ látòní lọ gbogbo bí tó bá ti ń lọ á mọ̀ bọ́ ọ lọ gbogbo bí tó bá ti tẹ̀ á mọ̀ bọ́ ọ tẹ̀ ní gbogbo ìgbà kí ìgbà tó bá ti nílò ìrànlọ́wọ́ wa mọ́ ọ bọ̀ tó bá ti pè wá sì mọ́ ju ọ. ẹ ṣeun ojú ò ní yín o mo fi rùyọ̀ yín o mo fi rùyọ̀ yín o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ojú ò ní yín o. ọ wá rí báyìí o kú oríire o kú oríire ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ gbogbo tó wá. ẹ̀jẹ̀ wẹ́dẹ̀ o bó bá fẹ́ mú rí bọ́ọ̀ bú sáà. Maricô. ṣàyà gbangba kó má dẹni yẹn bọ́ra ń bàjẹ́ o Àṣàbí àfẹ̀jẹ̀ pẹ́dẹ́ o obìnrin bí ikú òdòdó. orúkọ mi ni omidan mosúnmọ́lá àṣàkẹ́ láti iléeṣẹ́ amóhùnmáwòrán olóko mẹ́ta ìròyìn lórèfé a gbọ́ wípé ògbóǹtarìgì adigunjalè Àṣàbí àfẹ̀jẹ̀wẹ̀ ó tún ti gbé ọ̀nà míì yọ o ó pa àwọn ọlọ́pàá méjì sí mẹ́ta ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá jẹ́ kó dá wa lójú pé dúdú ni ọsàn ó so ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ẹ kú ìkàlẹ̀. kọ́lọ́mù dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológin ní dé o èkúté yẹra àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o. bó bá fẹ́ mú rí bọ́ọ̀gùn yìí gbọ́ ìkìlọ̀ tá a ṣe fún ọ obìnrin bí ikú ó obìnrin bí àrùn ó lálẹ́ o kọ́lọ́mọ kìlọ̀ fọmọ rẹ̀ ajá tó dúró de àmọ́. àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mù dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológin ní dé òwe kú. òrìṣà àbúbáfẹ́dẹ̀ ní gíga faraṣe kó má ṣàyà gbangba kó má dẹ́ni ìyẹn bọ́ra ń bàjẹ́ o àṣà bí àfẹ̀jẹ̀ wẹ́dẹ̀ o obìnrin bí ikú ó dòde obìnrin bí àrùn ó lálẹ́ o. bó bá fẹ́ dẹni gíga faraṣẹ́ kó má ṣàyà gbangba kó má dẹni yẹn bọ́ra ń bàjẹ́ o àṣà bí abẹ́jẹ́ rẹ̀ dé o obìnrin bí ikú ó dòde obìnrin bí ajá tó dúró de àmọ̀tẹ́kùn wulẹ̀ lẹ́ni tẹ́ bọ́ra. sísá bùbá fẹ̀dẹ̀ faraseko má ṣàyà gbangba kó má dẹ́ni yẹn bọ́ra ń bàjẹ́ o àṣà bí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ bí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mù dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológìní dé o èkúté yẹra àṣà bí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o. bó bá fẹ́ mú rí bọ́ gbórí sá bó bá fẹ́ dẹni gíga faraṣẹ́ kó má ṣàyà gbangba. àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o obìnrin bí ikú ó dòde obìnrin bí àrùn ó lálẹ́ o kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ajá tó dúró de àmọ̀tẹ́kùn. àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o. Àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mù dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológin nídé o èkúté yẹra Àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o. Bó bá fẹ́ mú rí bọ́ gbórí sáà. àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o obìnrin bí ikú ó dòde obìnrin bí àrùn ó lálẹ́ o kọ́lọ́mọ kìlọ̀ fọmọ rẹ̀ àṣàbí àṣàbí àṣàbí àfẹ̀jẹ̀wẹ́ kí ló dé tó ìyá létí lápò kí ló dé tó ọ̀gbọ́ràn tó ọ̀gbọ́ kìlọ̀ ẹ́ wò ó jẹ́ sọ fún ìràwọ́ olúbodò sí lẹ́yìn rẹ bó ti padà lẹ́yìn rẹ o. kò burú kò sí tá a rí ṣe sí ìràwọ̀ olúmọdé o. tati wẹrẹ ni tèkútẹ ilé o àsùnparadà ní tigi àjà mo pè ọmọ fẹ́ kan jẹ́ mi ọyá máa bọ̀. ránṣẹ́ ajé kí ń dààmú mi kí ń pè mí kí ló ń pè mí fún. aláìgbọràn lọmọ tó ń torí pè mí yìí ọmọ eléyìí àìsàn ikọ́mọdé mọ̀ dẹ́tẹ̀ tó bá ti lè dá gbogbo e. jọ́mi ilé ọmọ dáyé rẹ̀ ṣe. má bínú ó fi elédùà tó láyé àti ọ̀run bó fi bí ọ má bínú má bínú bá ń foríjì wá fẹ́dẹ̀ ní gíga faransé kó má ṣàyà gbangba ó má dé ní ìyẹn bóra ń bàjẹ́ o àṣà bí àfẹ̀jẹ̀ wẹ́dẹ̀ o obìnrin bí ikú ó dòde àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mù dákun kìlọ̀ fọmọ. so wọ́n ní àkànná òjò rẹ̀ kò tiẹ̀ pọ́síbù nǹkan tó dáhùn mọ̀ ọ̀lẹ̀ ìwà sọ́jà fìjà wọ́n ti wọ́n tẹ́wọ̀ bọ̀ tẹ́wọ̀ bọ̀ tẹ́wọ̀ bọ̀ bá bá dàbí sí lò owó ni èrè gbọ́dọ̀ wọ́n. àbáyọ̀ ló ní àtàrà mi lè wọ́kẹ̀ ní lára ẹ̀ ẹ tó ń sinwi ibi tí àjàbí afẹjẹ tó bá ti dún ṣé jẹ́ àìlè dúró bẹ̀ ṣé jẹ́ àìlè dúró bẹ̀ àbólóyè ìwé dúró bẹ̀ ta ni wọ ah, ìwọ pẹ̀lẹ́ lọ́sàbí afẹjẹ̀wẹ̀ ó kó red red ó wá ṣe tó wá fi singlet lé lórí ó wá pẹ̀lẹ́ lọ́sàbí afẹjẹ̀wẹ̀ ṣé bá ṣàbí afẹjẹ̀wẹ̀ ṣe rí rè ọgbẹ́ ní gbàgbé fi ọ̀tẹ̀ wá wá ìdáwà mọ́. níbi tá ṣàbí afẹjẹ̀wẹ̀ bá ti ń kí ìwọ ìjà ilé kí o lè dúró bẹ́ẹ̀ à ń bèlè tàṣípò wa bọ́ wa bá rẹ̀ jorúkọ bó sọ mí ìjọ. ṣolúwo kí ìrẹjọ bẹ́ẹ̀ ni ṣolú díẹ̀ jane jane jane láàrin mi àti ẹ eh. ìwọ gbọ́ fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ mo sọ fún ẹ. mọ̀rí máa kọ́kọ̀ já ẹ. jẹ́ kó máa sọ ọmọ ọlọ́kùn jẹ́ náà já òun títí òní gbẹ́rú máa gbé mi àpájà kẹjẹ wẹ̀. ìyá ẹ máa jẹlẹ. ṣé òun ṣeré ni àwọn ẹ̀wà àgbà mi nígbà tó máa wọ́n ìdí ó ní máa wá ìfẹ́ gbé ní àṣà bẹ́ẹ̀ fún ara mi. anyway anyway ayé ò parẹ́ ṣó ti yé yín. ó sì lọ kó òun lọ ṣó ti yé yín. ó sì lọ kó òun lọ. eléyìí kí àṣà bí afẹjẹwẹ. eléyìí oh kó àṣà bí afẹjẹwẹ. ó ní dúró ó ti dúró wẹ̀. èyí tó ń ṣe bẹ́ẹ̀ ni àwọn wáyé wọn. ẹgbẹ́ bẹ́ẹ̀ ni gíga ìyẹn rọra má jẹun àṣà bí òde obìnrin tí àrùn o kọ́lọ́mọ kìlọ̀. àti dédé wòyí o orúkọ mi ni omidan mosúnmọ́lá ṣàkẹ́ láti iléeṣẹ́ amóhùnmáwòrán olóòpó mẹ́ta ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà ìròyìn ilẹ̀ òkèèrè a gbọ́ pé àwọn kan ti sọ ara wọn di àṣemáṣe báwí bẹ́ẹ̀ ni a dẹ̀ tún gbọ́ nípa ògbóǹtarìgì adigunjalè àṣàbí afẹ̀jẹ̀wọ̀ èyí tó ń da ìgboro rú kiri àwọn ìjọba ti fi owó tabua síta fún ẹnikẹ́ni tó bá lè bá wa rí àṣàbí afẹ̀jẹ̀wẹ̀ ìròyìn nípa eré ìdárayá ọmọ bíbí ilẹ̀ wa èyí tó jẹ́ agbábọ́ọ̀lù fún ilẹ̀ òkèèrè ó ti kọ ìwé fi ipò sílẹ̀ nítorí ọjọ́ orí rẹ̀ ò gbé mọ́ ọmọ bíbí ilẹ̀ wa èyí tó jẹ́ agbábọ́ọ̀lù fún ilé òkú mo ní wọ́n ń dà nínú ìgbọ̀nsẹ̀ àṣà bá fẹ́ jẹ́ wẹ̀ kò sí wẹ̀rẹ̀. mọ̀ gbógun ń jà mí ogun abẹ́lé ó ti jẹ́wọ́ ara ìwọ lédìké ohun òmíràn jagunjagun nínú mo ń sọlọ jagunjagun tó tó ń jà. àlàyé jẹ́ kí gbọ́ ah. kí gbọ́ ṣé ìwọ ah. ìyá fẹ́ tí kú bá ń sọ bá lákùnjẹ́ lájà àwọn òbòrò tó wà. mo sọ olókùn tó ń jà lọ kún un lẹ́nu. èmi wá kí. mo jọ yé mo pè. gbígbọ́n mi ẹ̀ láyé. ó dà mo fojú kàn ẹ́ léèrè ajé ikú máa mọ̀. aláyé dá padà kí ẹ ló sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. bọ́lá ló ṣe fún ẹ. ìbò wò wá di tata wò. àṣà ah, ah. Abẹ́tẹ̀ yàtọ̀ sí tẹ́ńkù o, àṣà bí àpèjìmẹ̀ ló kí. Tábà ní ká wúlẹ̀ nìkan. Àwọn ọmọ ìdílé ayé wọgbọ́, tábà gbọ́ kó sùpà kó máa ń jẹ̀jú lẹ̀ ìwà. Àwọn nínú ilé ló kú yẹn ti ń jà. Tipẹ́ tipẹ́. Àṣà wọn la ṣàbí àpèjẹ wẹ̀. Bẹ́ẹ̀ni ni o, mo tọ́ sọ nígun àṣà bí àpèjẹ wẹ̀. Mo jẹ̀ ti dé pàǹkẹ̀jẹ̀ wẹ̀. Nǹkan yìí àwọn ilé tó ń. tipẹ́tipẹ́. bímọ. mọ́tò ti lọ. màá gbọ́dọ̀ máa sọ fún yín pé kàṣà àsìkò tó máa ká sára bẹ́ẹ̀. Ah! obìnrin bí àwọ̀ lálẹ́ wò dá fún ọlọ́mọ kì í lọ fún òní. ajá tó dúró dé ikú ló bá yín gbé. ọ̀rọ̀ ah, ṣe o. pa èèyàn ó pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí èèyàn kan ṣoṣo inú mo wá yọ pé ẹni mọ́mí àti dáàdì mọ̀ pé mo wá síbí àwọn òde wá síbí àyè. ẹ à ń sọ ṣé o fẹ́ wá pa èmi náà ni. àwọn o fẹ́ wá pa owó ọ̀rọ̀ náà dáadáa wò ló sọ sí mi. Ah, ah. bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé ó dáyàn dúró láti ah. ẹ̀kọ́ ni mo kàn dẹ́n dúró díẹ̀ ni. ọ̀rẹ́ má bínú nǹkan tábúrò mi tẹ̀tù wá bá mi sọ orí tẹ̀tù fọ́ nísìnyí ṣé bí wọn náà máa ṣàbí àfẹjẹrẹ. ẹ mo máa ṣàbí kí ló ṣẹlẹ̀. wọn nítorí odidi orí kan ṣoṣo ó dẹ̀ bọ ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ̀gbẹ̀rún ìnìyẹn. mi no wonder mo ṣáà rí pé bíbá yìí pa lọ́lọ́ ojú máa rí bí tó bára rí mú ẹ̀. Ah, àṣàbí ikú pọ̀ gómẹ̀ ah, ah, ṣé mo ṣe ń rèé tá a bá fẹ́ mọ lójú a máa rí náà wọ́n dá orí ìṣòro tó ń bọ̀ wá kẹta rẹ̀ ọ̀tọ̀ lójú lójú orí tó mẹ́rin wọ́n sọ fún nígbà tí nígbà tí ebi wọn fò wọn lẹsùn alẹ jẹ ní ó yá mo ní fi ń lọ báyà sáré aa ọ̀gá gómẹ̀ ajínlọ́mí ni orúkọ tó àpọ̀ kọ́ ajínlọ́mí ni ọmọ òkìtì ẹ̀fọ̀n ojú ọ̀run òní burú títí kọ́mọ́ lè fẹ́ lẹ́lẹ́ lábẹ́nú agbada wù ojú ọ̀run wọn gbọ́dọ̀ wú kóríkó. Ah, ikú kan ọdún ìgbà lọ́wọ́ yagu gidi kọ yagu olókùn sẹ̀ ní adé abọ́dọ̀ ìjọba gbogbo bẹ́ẹ̀ bára kọ wọ́n làwọn ò ní bọ́ lókùn sí. kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ ilẹ̀ kúlẹ̀. ẹ olóhùn mi náà ló ti wá dé bá yẹ tó tó ti kíjú èmi àti ẹni ìsinmi tó bá ìfẹ́ ti bá ní gbólóhùn. ó aláyé ò dẹ̀ ti mọ̀ sókè ní dáadáa ìfẹ́ dà kí ni dáwọ́ dáwọ́ tèmi fẹ́ dáwọ́ bẹ́ẹ̀ni lẹ́nu títí àbí òògùn ẹ̀rọ afẹ́jẹ̀ wẹ́nu lẹ́nu mi yóò dàgbò ti yá wẹ̀. bóyá òògùn tiẹ̀ ní òfẹ́jẹ̀ tèmi wẹ̀ ní o bí ti tèmi àṣà bí afẹ́jẹ̀ wẹ̀ ní ó fi ti tiẹ̀ wẹ̀ ní o alayé yá àkójẹ́. ìnà kí olóhùn afáwọ́ wọn ìjímẹ̀wé ẹ̀dùn gbẹ̀dùn ṣe. àṣà bíi ẹ̀yin pa mí ní. Scorpion. ṣé o fẹ́ gbọ́. ṣọmọ pé tí yóò bá tó kí lọ́dún máa ṣe. ọ̀nà máa di ẹran nídìí. ó máa di ẹran nídìí. lílọ tí mo lọ́jọ́ yẹn mo lọ nítorí ayé títí ẹ̀yìn <laughs> ẹni pa mí nìyẹn ẹyà mi. Mm-hmm. scorpion. o bẹ gbọ́. wà pẹ̀lú ẹ. ìjà ò dédé jà níjà. Àṣàbí. Mm-hmm. yes darling wàá wọ ẹṣẹ ikú púpà tuntun ni wọn pọn lọmọ ilé hmm. funfun yẹnyẹ ilé àṣà wa. Ah. àṣà mi mo fẹ́ mo yẹ kó bí mo ṣe lọ náà gbódò hmm. mo àti mo jáde nínú agbódò eh? ẹṣin fokútúpà kútúpà. ẹṣin dòdò. òní ló gbé wá bí. Ah, wàá lọ wọ fi yẹn dẹ ẹ bá bàa yẹ ẹ mi ò bá wọn padà lè máa sọ jọ́ǹtì mi. àánú ah, ya wá ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àṣàbí ṣàdọ́là. yóò fi ilẹ̀ láti tọ́ lómi mi. Ah! ọmọ mi jì rè é. God o oh, darling. bàmà. Oh, God. ẹ eh, pẹ̀lú afárá o. bá a rí i lẹ́nu. díẹ̀ díẹ̀ scorpion farabalẹ̀. ó mo fẹ́ kó funfun. ẹ ṣe bí mọ́tò ẹ lélẹ̀. fọkànbalẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ scorpion wá ṣe bí mọ́tò ẹ is my car. ẹ wo. lórí ah, ah. sókè mọ́tò tèmi lélẹ̀. lincoln. aṣọ òfò. limited. aṣọ òfò. lolo. ṣó fẹ́ máa wá ẹ̀ stéètì ni. mo darí àṣẹ wíwá òròmí gíga. ó ti pẹ́ gan-an scorpion wíwáyé ló ń gbé kiri. mọ́tò tẹ́ ń lo petrol. Uh-uh. ṣe dísù ni kò àmà lò ní. Uh-uh. scorpion ah, ajé ló ń gún yẹn you don't you don't need it. àṣàbí dúró. dúró ná scorpion tó bá fẹ́ irú mọ́tò yìí méjì i will give you. Uh-uh. ṣé o gbàṣà tó ń lọ gbòòrò rẹ̀ tó bá ń gbọ́ gbẹ́ lọ sí markis mahog nítorí covid nineteen ṣùgbọ́n abẹ́tẹ̀ tó ń wò yìí ó yàtọ̀ sí tẹ́ḿpù àṣàbí ti ju ti tẹ́lẹ̀ lọ́mọ ọmọ ti lọ. wà o di grade up. ọ̀ọ̀ tipẹ́tipẹ́ o di step up gidi o ṣó fọ ni ṣó fẹ́ gbọ́. wo má wulẹ̀ skẹ́za rẹ̀ so kọ́lé bá mi this my khaki. so what are we doing now. ẹ ah, ah, wọ́n ló máa drive of course àti bẹ̀rẹ̀ náà ni yẹsọ́ mo tiẹ̀ ti pẹ́ ká tiẹ̀ wá lọ ṣe gbogbo dédé náà o ti yé e ẹ à o ti pẹ́ ah, ṣó fọ ni. ẹ ẹ o. ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ pátá àti gbọ́ ẹni tó dẹ̀ ní kẹ́ wá ṣàlàyé fún wa ó mọ̀ pa lè ṣe ni. ẹ fọkàn balẹ̀ àṣàbí àfẹjẹwẹ̀ àṣàbí àfẹjẹwẹ̀ pẹ̀lú scorpion ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti dalẹ̀ gbogbo nǹkan tó ń believe pé àwọn ń lò tó ń degbé tó ń ṣe gbogbo tó ń ṣe yẹn àwa máa mú wọn ewé táwọn baba wa ń lò táwọn baba wa fi ń tùlù ṣe àwọn wa ń lò nílòkulò ṣé láwọn tẹ̀ ń wò yìí wọ́n burú jẹ́ ìtẹ̀jọ́ ọlọ́pàá lọ bọ́ ọmọlúwàbí ni wa a kì í jà just anyhow but àṣàbí àfẹjẹwẹ èmi ni màá pa àti scorpion ẹ fọkàn balẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ tẹ sọ yìí ṣe rí <clears throat> asunkúgbadé wọ́n jẹ́ kó yíya pé ẹ̀yin lè lè ṣe é. wọ́n mọ̀ wá dáadáa. ṣe rí àṣàbí àfẹjẹwẹ tẹ̀ ń sọ̀rọ̀ yìí <clears throat> ẹ má jẹun kúrọ́tàn jẹ àmọ́ iye ẹ̀mí ló ti rún. anyway ẹ̀yin tí ẹ jọ́ ọlọ́pàá ẹ̀yin náà ẹ fara ẹrù pọ̀ pẹ̀lú àgbàlagbà kò lè yé e obìnrin àṣàbí àfẹ̀jẹ̀wé ọjọ́ òun náà bíi kíyà ẹ̀ lájẹ̀ bí àjẹ́ ọ̀tà àti scorpion èmi ni màá pa wọ́n. ṣe rí ìdí tí mo fi ń sọ̀rọ̀ yẹn kúmọ́kúmọ́ ni pé hmm, àṣàbí àfẹ̀jẹ̀wé. wọnú ọ́fíìsì pẹ̀lú ọ̀gá mi ó sì pa ẹnì kejì mi. ẹ filẹ̀ fọkànbalẹ̀ ẹ̀yin ọlọ́pàá náà ẹ̀yin náà ẹ yọra máa ṣe ẹ mọ̀ pé kẹ́yìn náà súnmọ́ àwa tẹ́ ẹ bá súnmọ́ àwa tẹ́ ẹ pè wá léèyàn a máa fàṣírí ayọ̀ rẹ̀. iṣẹ́ wo faramọ́ bẹ́ẹ̀ lẹ ṣùgbọ́n ìyá yorùbá jẹ́ gbogbo wa ẹ dákun ẹ̀dá ẹjọ́ torí ọlọ́run ẹ máa rí ẹ máa rí ẹ máa rí ok ok sir. àṣàbí àfẹjẹwẹ scorpion èmi ni màá parí èmi ni màá parí. commandant. nọ́mbà one. ó máa kú. mo ṣàwo títí mo ṣàwo ọ̀dájú mo ní owó nínú ju ejò paramọ́lẹ̀ lọ ikú wá mi délé ó ní tèmi kọ́ mo délé àrùn ó ní tèmi àṣàbí àìgbẹ̀dọ̀. wà á àṣàbí ẹ̀jẹ̀ ṣé ó kàn wọ́n wá pakútú léyàwó ni tí wọ́n fi mọ̀ pé àṣàbí àfẹ̀jẹ̀wẹ̀ ló ń jẹ́. Hmm. ìdí tó fi mọ̀ yín sí àṣàbí àfẹ̀jẹ̀wẹ̀ scorpion iṣan wọnú iṣan ẹ̀jẹ̀ wọnú ẹ̀jẹ̀ nítorí pé ògùn dábìdì ìfà tí wọ́n jẹ́ fún mi. Hmm, hmm, hmm. wípé ibi àfojúsí ọ̀nà ò gbàbẹ̀ ó yé mi <laughs> wọ́n gbọ́ gbogbo àwọn tó dẹ̀ lọ́jọ́ kìíní àná mọ̀ wọ́n pé wọ́n ti kọlẹ̀ bò wọ́n èmi ò wá ní dà o torí àjọ jẹ lérewé àjọ fi aṣọ eléwèrè bora ni. Bẹ́ẹ̀ni àṣàbí ẹ̀jẹ̀ tó bá wẹ̀yìn wò èmi scorpion lórí torí pé kí ni ó dì mọ̀lẹ́ ó dà wò ọmọ wa àṣàbí ẹ̀jẹ̀. ó wà pẹ̀lú ẹ iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò ńkọ́. ọmọ aláṣẹ là bẹ́ẹ̀ mi. Boa, Scorpion ayé ẹ bàjẹ́ lẹ́nu kò sí wájú tán yẹ sátìmù máa bẹ́ẹ̀ ókè oníwèé ìròyìn scorpion. ó tọ́ fún ẹ lónìí scorpion gbogbo bóyá máa ṣe bẹ́ẹ̀ ni pé ìyá ẹ ló ní everywhere àti bàbá ẹ a máa lọ wéèsì ẹ sí títí bá a ṣe ń lọ yìí ni àti wọ ìwọ tó ń jẹ́fẹ́ jẹwẹ́ o máa ń dalaba ń o máa ń di ìjàpá o máa ń di ọ̀bọ ó yá dalaba ń sìn tí mi bá ní. bẹ́ẹ̀ jàpá ìwọlẹ̀ ni ṣe wọ́ ṣe wọ́. anything can happen. <laughs> tí wọ́n bá gbẹ́sẹ̀ kọjá tó wà ẹ kó yìnbọn fún wọn kí lẹ fẹ́ sọ nǹkan tá a fẹ́ sọ náà nípa adúpẹ́ lọ́wọ́ yín. pé ẹ̀yin lẹ bá wa mú wọn ẹ dẹ̀ support wọn láti jẹ́ ká má wọn stupid yìí. ẹ ṣe. bọ́sà ẹ má take law into your answer ẹ jọ ẹ fà wọn fún wa àwọn ọgá mi wà ń tà ń so ẹ jẹ́ káwa mú wọn lọ tí wọ́n bá bọ̀ lọ́dọ̀ ìjọba kó máa fojú wọn. ó yẹ kúnlẹ̀ kúnlẹ̀. má ah! bẹ̀rẹ̀ kúnlẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ bí wọ́n bí lífi gbogbo ni ìwọ́n dìjàpá ó dálábà òun ó yà dìjàpá dìjàpá sìn. ẹ kí lẹ fẹ́. oníwèé ìròyìn lèmi sá. ẹ kí lẹ fẹ́. a fẹ́ kẹ́ ṣàlàyé ohun tójú yín rí kẹ́ tó rí àwọn ọ̀daràn yìí mú ni. ẹ wo àwọn olórí burúkú ìbọn ṣe ń bàlùjẹ eléyìí náà máa jí àríkọ́gbọ́n fún gbogbo àwọn èèyàn bíi tiwọn tí wà ń ta àwa la máa wú ẹ̀sìn a máa pa irun ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín bóyá jẹ́ nìyẹn madam. ẹ jọ kí lorúkọ yín sà. o mo bínú tí máa bínú mi ń dárúkọ mi fún yín ẹjọ máa ẹjọ mo bínú lọ́wọ́. ṣé wọ́n ṣe wọ́ kí ló jẹ́ yẹ sà ó yá dìde ẹ dìde ẹ dìde. one by one one by one one by one one by one by one one by one one by one. Àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o kọ́lọ́mù dákun kìlọ̀ fọ́mọ rẹ̀ ológin ní dé o èkúté yẹra Àṣàbí àfẹ̀jẹ̀wẹ́dẹ́ o bó bá fẹ́ mú rí bọ́n gbórí sá bó bá fẹ́ dẹni gíga faraṣẹ́ kó má ṣàyà gbangba kó má dẹni yẹn bọ́ra ń bàjẹ́ o àṣà bí àfẹ̀jẹ̀ wẹ́dẹ́ o obìnrin bí ikú ó dòde obìnrin bí àrùn ó lálẹ́ o kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ tó dúró de àmọ̀tẹ́kùn yíò wulẹ̀ dẹ́ni tẹ́ bọ́ra ń bá jẹun Àṣàbí àfẹ̀jẹ́ ni tẹ́ bọ́ra ń bá jẹun Àṣàbí àfẹ̀jẹ́ wẹ́dẹ́ o.